ẹ ti máa gbọ́ yóò radio tv internet radio tí ò gbà rẹ̀ nìkan kan dá. mo gbà kọjá ibẹ̀ làwọn kan gbà ré kọjá àní bí mo gbà kọjá sẹ̀ ibẹ̀ làwọn kan gbà ṣubú orí ọ̀fẹ́ tí mo rí gbà òun làwọn kan kò rí o oúnjẹ tó ń mára mi dán òun làwọn kan jẹ tí ẹ̀mí wọn bọ́ èyí ni mo fi ń kí yín kàbọ̀ sórí Mojíire lórí ìkànnì tí ò gbàrà ẹnikẹ́ni dá YouTube Radio TV tí mo sì ń kí yín káàbọ̀ sínú oṣù tuntun oṣù kejìlá ọdún twenty twenty two láṣẹ olódùmarè ọ̀nà wa yóò là sí rere. Mojíire lètò pẹ̀lú èmi ọmọ yín olólùfẹ́ yín excellent triple a ọmọ Yorùbá ajórúkọ bí òyìnbó ojúlówó ọkọ̀ adélànkẹ́ ohun tí ò kí ṣùgbọ́n tó mi lé tìpìlẹ̀ tìpìlẹ̀ èmi á máa wí pé ẹ ò ní tán kẹ ẹ tó tàn. ìwà ló ní ẹ̀mí inú wa ọlọ́run mi ẹ̀. bí eré bí eré oṣù kìíní ré kọjá kẹ̀rẹ̀kẹ̀rẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ oṣù kejì tẹ̀lé ìkẹta ìkẹrin ìkarùn tẹ̀lé bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bí eré bí àwàdà amóṣù karùnún kẹfà keje ìkẹjọ ìkẹsàn ìkẹwàá oṣù kọkànlá àtúpàjẹ láṣẹ olódùmarè oṣù kejìlá kò ní pa ọ jẹ. mo kẹ́ ohun gbogbo tó làkàkà tọ́wọ́ rẹ̀ ò tó lé oṣù mọ́kànlá tó kọjá sẹ́yìn láṣẹ olódùmarè nínú oṣù kejìlá yìí mò ń fàṣẹ olódùmarè sọ wípé ọwọ́ rẹ̀ yóò tẹ̀ o. ọjọ́ kìíní oṣù kejìlá la wà yìí eré àkọ́kọ́ nínú oṣù yìí fẹ́yìn olólùgbọ́ mi olùgbọ́ mi àti olùfẹ́ mi pátápátá eré àkọ́kọ́ nínú oṣù yìí láṣẹ olódùmarè ó yá kólúwa kó fi tó yín lọ́wọ́. inú àlìkà rédíò náà lẹ̀ ń gbọ́ ọmọ yín náà ló wà lórí ẹ̀rọ agbagbe excellent triple a ọmọ yorùbá ajórúkọ bí òyìnbó òjúlówó ọkọ̀ adélànkẹ́ ohun tí ò ṣùgbọ́n tó mi lé tìpìlẹ̀ tìpìlẹ̀ ẹ kú mo jèrè o. ẹ kú ojúmọ́ ọlọ́run mi ẹ kú òwúrọ̀ bàbá mi. níwọ̀n ìgbà tí oṣù tó kọjá gbéjọba lẹ̀ fún oṣù kejìlá láṣẹ olódùmarè gbogbo ohun tó pa ọ́ lẹ́kún lóṣù tó kọjá lónìí ó yá kó gbéjọba lẹ̀ fún ẹ̀rín o gbogbo ohun tó gbomijé lójú rẹ lóṣù tó kọjá ní oṣù tá a wà yìí ìyẹn oṣù kejìlá yìí mo ní kí wọ́n gbé lẹ̀ fún ẹ̀rín àti ayọ̀ àti ìdùnnú nínú ilé rẹ nínú ìgbéyàwó nínú iṣẹ́ ọwọ́ rẹ mo jíire o ọ̀nà tí mo gbà wọlé lè ní rèé oore ọ̀fẹ́ rẹ kò ní ká. ìmọ̀lẹ̀ aláyọ̀ ọ̀pẹ ẹjẹ máa fi sọ pé ẹ kú palẹ̀mọ́ ọdún ẹ kú palẹ̀mọ́ ọdún o láṣẹ olódùmarè ire ọdún ire ọdún láṣẹ olódùmarè kó lọ kó fi tó ọ lọ́wọ́ òní yóò sàn fún ọ o níbo la ń lọ lórí ètò lénìí ibẹ̀ lẹ jẹ́ ká sáré lọ ní tààràtà nítorí wípé àdébíṣẹ́ má ṣe ń kọ́ wọ́n sọ wípé àgbà ọ̀lẹ ni ẹ jẹ́ ká lọ síbi tá à ń lọ ní tààràtà lówùrọ̀ yìí kí n tó máa wá ṣe ìmọ́tò wa kan ilẹ̀kùn ilé àwọn olólùfẹ́ mi àti olùgbọ́ mi gbogbo kí n máa kí wọn pé happy new month ẹ kú ayọ̀ oṣù tuntun oṣù yìí yóò rajà ire fún wa yóò rajà ìdùnnú yóò rajà àlàáfíà yóò rajà ìṣerere yóò rajà ìlọsíwájú yóò rajà ògo fún gbogbo wa láṣẹ olódùmarè mọ́jíré o lẹ́tò tí n bá dé láti ibi ìpolówó ọjà yìí a wà bọ́ sínú agbami ètò ní rabajigan ọmọ yìí sáré jẹ́ ń bomi sẹ́nu. UTOP Radio TV. Your enjoyment is our passion. Ẹ káàbọ̀ padà ẹ̀yin náà kìtà ti ń gbọ́ instrumental yìí tó bá ti ń dún ní ṣẹṣẹṣẹ tó bá ti ń dún ní kokoko ẹ ti mọ̀ wípé ẹni méjì kọ́ ọmọ yín ni olólùfẹ́ yín ọ̀rẹ́ yín àbúrò yín ẹ̀gbọ́n yín excellent triple a ọmọ yorùbá ajórúkọ bí òyìnbó òun ló tún gorí ẹ̀rọ agbágbé tó tún fẹ́ máa sọ̀rọ̀ àmọ̀ràn ẹ̀kọ́ kọ́ọ̀rù rẹ̀ rèé nínú oṣù kejìlá ìdí nìyí tó fi jẹ́ wípé ibi tí mo fẹ́ gbà wọlé lónìí ibi tí ó ní kèmí ni tó sì tẹ̀wọ̀n púpọ̀ torí wípé ohun tí mo fẹ́ sọ̀rọ̀ lé lórí lónìí ohun tó ṣe pàtàkì ni ó sì jẹ́ ọ̀rọ̀ àmọ̀ràn iyebíye èyí tí o kò lè tí o kò lè rí tàbí fowó rà rárá ohun tí mo fẹ́ sọ̀rọ̀ lé lórí ohun tó o lè rà ni you can never buy it bí ó ti jẹ́ wípé ènìyàn kì í rà fẹ́ ẹ wọ́n sọ pé wọn kì í rà fẹ́ ṣùgbọ́n láyé òní àwọn kan ti ń rà fẹ́ o nítorí wípé àwọn àwọn yahoo boy làwọn ọmọ gídẹ̀ ń tẹ̀lé báyìí ìrìpọ̀ ti fowó rà fẹ́ ṣùgbọ́n èyí tí mo fẹ́ sọ yìí kò sí bó ti lówó tó ò lè fowó rà kí ló ti fẹ́ sọ lónìí òun ni mo pe àkórí rẹ̀ ní ojúṣe rẹ sí ara rẹ bẹ́ẹ̀ ni ojúṣe rẹ sí ara rẹ wò ó ojúṣe ọkọ sí aya ó wà ojúṣe ọmọ sí òbí ó wà ojúṣe òbí sí ọmọ ó wà ojúṣe ọ̀gá sí òṣìṣẹ́ ó wà ojúṣe òṣìṣẹ́ sí ọ̀gá pàápàá ó wà ojúṣe olùṣọ́ àgùntàn sí ìjọ ojúṣe àgùntàn sí olùṣọ́ àgùntàn ó mọ̀ pé onírúurú ojúṣe ló wà ṣùgbọ́n èwo gangan ni ojúṣe tiẹ̀ sí ara rẹ̀ òun ni mo fẹ́ yànnà lórí ètò yìí wọn ò sì ní fi ọ̀pá pọ̀lọ̀pọ̀lọ̀ pa ejò tó rí gbọ̀nàgbọ̀nà mi ò sì ní ṣe bí ejò ti ṣe gùn tó kí n wá dáná sunlé torí pé tí n bá sọ wípé mo máa dá dáná sun ejò bó ti gùn tó ó ṣeṣe kéèyàn kó dáná sunlé ṣùgbọ́n ohun tí mo fẹ́ sọ̀rọ̀ lórí lónìí lọ́jọ́ kìíní oṣù kejìlá ọdún 2022 yìí òun ni mo pè ní ojúṣe rẹ sí ara rẹ wò ó sori mo ti ṣe là lẹ́sẹẹsẹ tí mo ti ṣe yànnàná rẹ̀ àwọn ojúṣe sójúṣe ojúṣe sójúṣe ṣùgbọ́n àwọn kan wà ojúṣe kan wà èyí tó ní sí ara rẹ̀ tí o kò bá mọ̀ tí o kò bá mọ̀ wò ó ó ṣeé ṣe kó o máa para rẹ lára nítorí náà ni mo fẹ́ gba béèyàn wọlé ní ọjọ́ kìíní oṣù kejìlá wò ó mo mọ̀ wípé láti January títí di eh, November ó ti sáré àwọn kan sì tún máa sáré lónìí sí bí ọgbọ̀n ọjọ́ sí àbí ọjọ́ kọkànlélọ́gbọ̀n síbẹ̀ mo fẹ́ kó o láròjinlẹ̀ wípé o ní ojúṣe kan sí ara rẹ o bẹ́ẹ̀ ni wò ó má fi gbogbo ògbà máa fi wá ojúṣe èyí tó ní sí ẹnì sí ẹnìkan tàbí ojúṣe rẹ sí ẹlòmíràn èyí tó ṣe pàtàkì tó yẹ kó o dìmú tó yẹ kó o mú ní kókó àti ní òkúkúdù òun fẹ́ yànnàná lónìí ojúṣe rẹ sí ara rẹ báwo ló ṣe ń ṣe é sí kí ló wà lójúṣe rẹ gangan èyí tí mo fẹ́ sọ lónìí sí ara rẹ ó ṣe pàtàkì kó o mọ̀ torí wípé ohun tẹ́nìyàn ò bá mọ̀ ó ti ṣàgbà ènìyàn o mi ò sì fẹ́ kí ojúṣe rẹ yìí kó ṣàgbà rẹ ìtorí náà lọmọ yorùbá ṣe gorí ẹ̀rọ agbágbé tó fẹ́ máa sọ̀rọ̀ jìnlẹ̀ yìí sí yín lónìí wípé ojúṣe kan wà tó ní sí ara rẹ tó fi tó sì jẹ́ wípé ènìyàn ò lè ṣe fún ọ kí lójúṣe tí mo fẹ́ sọ nípa rẹ̀ yìí òun ni mímú inú ara ẹni dùn <laughs> ǹjẹ́ o gbọ́ ìyẹn gangan lójúṣe rẹ̀ sí ara rẹ̀ mímú inú ara rẹ̀ dùn wò ó kò sí ènìyàn èyí tó lè mú inú rẹ̀ dùn bí ara rẹ̀ bẹ́ẹ̀ ni mo sọ fún ọ sórí mo fẹ́ máa sọ ní ṣísẹ̀ntẹ̀lé kó lè yí ọ nì kò sí ẹ̀dá kan tó lè mú inú ẹ̀dá dùn bí ara rẹ̀ nítorí wípé kò sẹ́ni tó mọ̀ ọ́ pọ̀n bí ọlọ́mọ bẹ́ẹ̀ ni kò sẹ́ni tó mọ̀ ọ́ wà bí ọlọ́kọ̀ o torí pé òun ló mọ̀ bó ṣe ń tẹ bírèkì rẹ̀ bóyá ó máa tẹ̀ lẹ́ẹ̀mejì kó tó dúró tàbí ó máa tẹ̀ lẹ́ẹ̀kan kó gbẹ́sẹ̀ lé kó sì dúró bó o bá ti mọ̀ ọ́ wò ó ò lè ṣe mímú inú ara ẹni dùn ojúṣe rẹ nìyẹn jẹ́ kí n sọ fún ọ wo àpẹẹrẹ ìgbàgbọ́ tòótọ́ òun ni ayọ̀ ọkàn bẹ́ẹ̀ ni ayọ̀ ń dàsí pé ní ayọ̀ ọkàn yìí kò sí ẹni tó lè fún ènìyàn ní ayọ̀ ọkàn bí ẹni tó ní ọkàn fúnra ara rẹ̀ bẹ́ẹ̀ ni ojúṣe ènìyàn tó ga jù sí ara rẹ̀ ni láti mú inú ara rẹ̀ dùn wò ó ojúṣe rẹ tẹ́nikẹ́ni ò lè fún ọ òun ni wípé òun ni láti máa mú inú rẹ dùn ní ìgbà gbogbo wò bẹ́ẹ̀ má jẹ́ ń tọ̀ ọ́ jẹ bí o kò bá ti lè múnú ara rẹ dùn fúnra ara rẹ bí o kò bá ti create avenue opportunity àǹfààní láti máa dun ara rẹ nínú kò sí wo a kì í ṣọ̀rẹ́ èrò káyọ̀ bó pẹ́ títí èrò á sì relé ojúṣe tó ga jù tí ènìyàn ní sí ara rẹ̀ òun ni láti máa mú inú ara rẹ̀ dùn láti mú inú ara rẹ̀ dùn gangan gangan nínú oṣù yìí òun gangan ló yẹ kó jẹ́ ó ní ló yẹ kó jẹ́ kókó nínú ọkàn rẹ̀ ẹni tí kò bá ti lè mú inú ara rẹ̀ dùn ay ayọ̀ ìgbà díẹ̀ ni irú ènìyàn bẹ́ẹ̀ máa ń ní látọ̀dọ̀ ẹlòmíràn ó lè máa wò ó pé ẹ ṣe báwọn kan wà tó ń pè ní adẹ́ni pòṣónú bó o bá lọ sí o bá lọ sí síbi ètò ní táwọn adóni pòṣónú ń ṣe tó o ṣe kán ṣe kọ́nsáàtì láti la láti pa ọ́ lẹ́rìn bó o bá débẹ̀ ṣé o lè lọ odidi ọjọ́ kan ní kọ́nsáàtì tó ti pa ọ́ lẹ́rìn ni bó o bá kúrò ní kọ́nsáàtì ẹ̀rín ńkọ́ kí ló máa padà wá ṣẹlẹ̀ sí ọ wò ẹ̀rín ìgbà díẹ̀ ni wàá rí ẹ̀rí ìgbà díẹ̀ ayọ̀ ìgbà díẹ̀ ni wàá ní nígbà tó bá láàrin àwọn ènìyàn tí àwọn adẹ́rìnpòṣónú fi àwàdà tó fi ń pa tó fi ń fi ẹ̀rín pẹ̀kẹ́ rẹ tó bá kúrò ń bẹ̀ ń kọ́ kí ló máa padà ṣẹlẹ̀ sí ọ ǹjẹ́ wàá rí wípé ojúṣe tó ní sí ara rẹ òun láti mú inú ara rẹ dùn lónìí bó ti ń jáde lọ wo má ma rò lọ́kàn rẹ pé ọkọ mi yóò múnú mi dùn torí wípé hmm, bó pẹ́ títí ń kọ́ èrò àmàrè lè ẹnikẹ́ni ẹnìkan kò lè mú inú rẹ dùn fún ìgbà pípẹ́ tí o kò bá ti lè tí o kò bá ti lè mú inú ara rẹ dùn ó kò sẹ́ni tó lè ṣe ojúṣe rẹ sí ara rẹ òun ni kò máa dùn ara rẹ nínú ohun gbogbo tó bá rí i pé ó lè dùn ọ́ nínú òun ni kó o ṣe o ohun gbogbo tó o bá rí i pé ó lè dùn ọ́ nínú olóyìnbó sọ wípé you cannot be pleasing other and be displeasing yourself tó bá ń wá ìdùnnú ọ̀gá rẹ wá ìdùnnú ara rẹ náà bó bá ń wá ìdùnnú aya rẹ wá ìdùnnú ara rẹ náà bó bá ń wá ìdùnnú ọkọ rẹ wá ìdùnnú ara rẹ náà torí pé ojúṣe tó ní sí ara rẹ tó ga jù lónìí nínú ìrìn àjò ènìyàn láyé òun ni láti máa mú inú ara ẹni dùn lónìí bó ti ń jáde lọ kólúwa kó dùn wọn nínú o láṣẹ olódùmarè jọ jẹ́ ń gba bí ìwọlé nítorí ìjọba àkókò ni mo ṣe sọ wípé kẹ́ ẹ wá bá wa dòpọ̀ lórí ẹ̀rọ agbágbé yìí utop radio tv yìí ká lè máa gbádùn ara wa bó ti tọ́ ẹ jọ̀ọ́ kí ni Tọ́pẹ́ Àlàbí ní láti sọ fún wa lórí ohun tí mò ń bá wa sọ mò ń bọ̀ náà. ṣó ti ń gbọ́ kò sẹ́ni tó lè fún ọ láyọ̀ bí ọlọ́run àti ìwọ fún ara rẹ òun ni tọ́pẹ́ sọ fún wa pé kò sẹ́ni tó lè fúnni láyọ̀ wo ènìyàn kì í fúnni láyọ̀ kó pẹ́ o ọ̀pọ̀lọpọ̀ ọkọ ló ti di aláìsàn ó ti di alárùn nítorí wípé ó rò wípé ìdùnnú tó pọ̀ jù látọ̀dọ̀ aya lòun ti fẹ́ rí bẹ́ẹ̀ náà ni ọ̀pọ̀lọpọ̀ aya ló ti dìdàkudà nítorí pé ó rò wípé ìdùnnú tó pọ̀ jù látọ̀dọ̀ ọkọ àwọn làwọn ti lè rí ọ̀pọ̀lọpọ̀ ọmọ ló ti di ìdàkudà nítorí wípé ayọ̀ tó ń fẹ́ kò rí i ní ẹ̀kúnrẹ́rẹ́ lọ́dọ̀ àwọn òbí rẹ̀ ni mo yí sọ fún ọ lórí ètò lónìí wípé ojúṣe rẹ sí ara rẹ ni wípé máa mú inú ara rẹ dùn. tó bá di aago mẹ́fà ìrọ̀lẹ́ òní láṣẹ olódùmarè a ó pàdé lórí lórí super ninety six point three fm láàrin aago mẹ́fà sí aago mẹ́fà kọjá ìṣẹ́jú mẹ́ẹ̀ẹ́dógún ẹ dà pẹ̀lú mi níbẹ̀ lórí ìkànnì yìí tá a fẹ́ bá mi sọ̀rọ̀ ẹ pè mí sórí aago mi zero nine one five seven five six four nine nine five tàbí zero eight one six four two two seven eight sixty Mojíire lètò pẹ̀lú èmi ọmọ yín olólùfẹ́ yín excellent triple a ọmọ Yorùbá ajórúkọ bí òyìnbó ojúlówó ọkọ̀ adélànkẹ́ èmi á máa wí pé ẹni tán kẹ́ẹ̀tó tán o utop rédíò náà lẹ ti ń gbọ́ Tọ́pẹ́ Àlàbí bá mi gbé sókè ìpàdé tó di láàárọ̀ la o láṣẹ Olódùmarè. Q Top Radio TV, your